alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alwahidil ahad ọba ẹyẹ ọ̀kan tó tún wá jẹ́ àṣọ alladhi lam yakun lahu sharikun fil mulki ọba tó jẹ́ pé kò sí ẹnìkan tó lè bá kẹ́gbẹ́ nínú ọlá rẹ̀ wasalaatu wasalaamu ala nabiyina muhammad ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kó nabuwa muhammad wa ala alihi wa sahabatihi ajma'in àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ikhwatal iman èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa èyí tí a fi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí òun náà ni ashirikul asghar ẹbọ kéékèèké wa huwa kullu ma kana fihi na'u shirikin lakinnahu lam yasil ila darajati shirikil akbar ẹbọ lòun náà àmọ́ ẹbọ yìí ẹbọ kékeré ni òun ò tó àwọn ẹbọ ńláńlá tá a ti ṣàlàyé kọjá lérí ètò yìí àmọ́ bó ṣe wà náà kabiratun min kaba'iri dhunub nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni àwọn ẹbọ yìí lákin àmọ́jọ́ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá téèyàn gbọ́dọ̀ rọ́ọ̀lù kó tó jáde láyé téèyàn bá ń ṣe é tó sì mọ̀ pé ọ̀dà yọkọ̀ wọná kó tó wọlé jẹ́nà alákọ̀ọ́kọ́ ta àkọ́kọ́ mójútó ń bẹ̀ òun náà ni alihalifu bighayrila ìmọ̀ búra pẹ̀lú ẹni tí ì ṣe ọlọ́run sẹ́rí ìbúra kò síbi wọn ti búra láyé alihalifu ìbúra wàtàwókìdù sẹ́yì òun náà ni ká fi ọ̀rọ̀ kan rinlẹ̀ bìdíkiri ismi mu'azzami ládàsọ ìbẹ́yìn pẹ̀lú orúkọ ẹni tó tóbi lọ́dọ̀ àwa méjèèjì láti fi búra kó nítọ̀ òun lè ba gbàgbọ́ pé n ta n sọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wàlúmọ̀ adọ́m ẹni tó tóbi jù tí ò sírú ẹ̀ mọ́ ní gbogbo sánmà tilẹ̀ alladhi yuhlafu bi tá a máa fi búra lọ́dọ̀ àwa méjì tá a bá jọ ń sọ̀rọ̀ ó wallahu wahdahu la sharika la Allah nìkan ni òun nìkan náà ni kò tún sí nǹkan míì mọ́ nínú tọ́lọ̀ ń dá nínú sámà àtìlérí ilẹ̀ tá a lè fi búra tẹ́ni tá à ń búra fún fìwà fọkàn balẹ̀ lérí tá à ń sọ. ikhwatal iman ẹ̀yọ́ mayami alihalifu bilahi ibada ìbúra yẹn tí máa ń jáde lẹ́nu wa yẹn gbogbo gbàtà bá ń fi aláàbúra lọ́dọ̀ ẹni tá à ń bá sọ̀rọ̀ kó lè bá a gbà wá gbọ́ ipe nǹkan yìí báyìí lórí àbí báyìí kórí ìbáàdà ìjọsìn ni o wala yakunu illa lillah wàlá yakunu illa billah kò gbọ́dọ̀ jẹ́ ẹnìkankan wàlá yakunu illa billah a gbọ́dọ̀ fi nǹkan mí búra àfi ọlọ́run àwọn bí asma'ihi àtúnfi orúkọ ọlọ́run látún lè fi búra àwọn bí sifatihi àtúnfi ìròyìn ọlọ́run ìròyìn ọlọ́run látún lè fi búra. adalil ẹ̀rí kọ̀lá rasulullah sallallahu alayhi wa sallam anabi sọ báyìí pé kọ́lọ́ mọ́sàbá ni inna allaha ọlọ́run ọba yín yanihaakum an tahlifu bi abaikum ó ṣe é lè wọ̀ kẹ́ ẹ máa fi àwọn bàbá yín búra láàrin ara yín tọrọ bá délẹ̀ famankana halifa anabi ní gbogbo ẹni tí ó bá búra fali yahlif billah allah nìkan náà nìkan máa fi búra o awòlè yasumut àbí kó sì dákẹ́ kọ́mọ̀wòlè búra rawahu al-Bukhari wa Muslim fíkẹ́ ó dẹ̀lì àgbọ́yé ẹ̀rí tá a mú wa yìí òun náà ni pé ọlọ́run ọba àtànábì ṣe léèwọ̀ ká máa búra pẹ̀lú ń tá a dá ẹni tí ó dá gbogbo nǹkan ló tóbi jù ẹni tá a dá òun ò tóbi tẹ́ni tó dáa Allah la máa fi ń búra limata alhalifu bilkhaliki duna almakhluk kí ló dé tó pé Allah ọba dẹ́dá la fi búra lọ́dọ̀ ẹni tá n bá sọ̀rọ̀ tá a lè fi nǹkan míì bóra mọ́ nínú gbogbo tó lọ́n da pátápátá wọ́n nítorí pé afẹ́kẹ́mi ẹni tá à ń bóra fún afẹ́kẹ́mi ẹni ọ̀balẹ̀ ìpè ń tà ń sọ bẹ́ẹ̀ ni àbí ń tà ń sọ bẹ́ẹ̀ kọ́ tá a bá ti wá bóra ẹni tá a wá wì yìí yóò wá gbà wá gbọ́ lórí ń tà ń sọ tá a bá fi ti ó tóbi lọ́dọ̀ rẹ̀ bóra kọ̀ wá sí nǹkan tó tóbi lọ́dọ̀ rẹ̀ àti lọ́dọ̀ ẹni tí ń bóra lẹ́yìn Allah wàlẹ̀ halifu bilimakalo ìbúra pẹ̀lú ntọ́lọ́ndá ṣírìkùn asugar ẹbọ kékeré ni ẹni tí má sì ń ṣẹbọ kékeré lóòótọ́ kò kú nínú Islam àmọ́ bọ́bá jáde láyé tí ò túbá yóò wọ̀ náà kó tó wà lìjánà ẹ̀yọ́ máa yá mi nínú Islam ad-dalil ẹ̀rí òun náà ni anabiwa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni man halafa bi ghayri Allah ẹni bá búra pẹ̀lú ẹni tí ì ṣe Allah fakọ̀dì káfara aw ashraka onítọ̀hún ti ṣe kèfèrí sọ́lọ́n ó sì ti ṣẹbọ pẹ̀lú ọlọ́ fíkìhù dalil àgbọ́yé ẹ̀rí tá a mú wáyé òun náà ni pé ìbúra pẹ̀lú ń tá dá káwá fi ọba adẹ́dàálẹ̀ ká má fi búra ìbọ̀rìṣà bẹ́ẹ̀ ni ìṣe kèfèrí sọ́lọ́n بعض المسلمين اليوم في بلاد يوروبا يحلفون بالمخلوقات ولا يعلمون أنه شرك أصغر ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lè ní nílẹ̀ yorùbá bọ́rọ̀ bá ti délẹ̀ ẹgbọ́ tí yóò máa búra yóò máa búra pẹ̀lú àwọn tọ́lọ̀ǹda kò ní fi Allah tó dá gbogbo nǹkan kò ní fi búra torí pé ó gbà pé ní tóun fi ń búra yẹn nǹkan yẹn náà ni ẹni tóun gbà kó tóbi lẹ́mìí òun nígbà míì ó lè jẹ́ ní ti ń sìn tó gbàgbọ́ pé òun sìn nígbà míì sìn ni o lè má sìn àmọ́ gẹ́gẹ́ bí àwùjọ tó wà àti agbègbè tó wà àwọn nǹkan tá a wí yìí ó ti tóbi láàrin wa àtẹni tá a fẹ́ bá sọ̀rọ̀ tá a wá ń fi nǹkan náà búra nílẹ̀ Yorùbá wọn a máa fi Ògún búra ẹgbọ́ tọrọ bá ti délẹ̀ yóò ní Ògún ń gbọ́ ó ní òòṣà ní jẹ́ Ògún ó ní òòṣà yẹn ń gbọ́ torí òòṣà yẹn tóbi lójú ẹ̀ nígbà míì wọn á ní ajé ajé ń gbọ́ ajé yìí òòsà kan nílẹ̀ yorùbá gẹ́gẹ́ bí n ta bá nínú tàn ẹgbọ́n tó ní ajé ó gbogbo ajẹ́ o ajé ọba yín ta o òòsà ìdílé wa nílẹ̀ yorùbá ni wọ́n ń pè lájé àgbọ̀dọ̀ máa fi òòsà búra nígbà míì ẹlòmíì ọ̀rọ̀ ní tí tọrọ ẹ̀rí tí ọ̀bọ̀ ta lẹ̀ a ní ilẹ̀ tí ń wọ̀sùn ni ilẹ̀ tí ń wọ̀sùn ni sàárè ní fi ń búra torí sàárè tóbi lọ́dọ̀ ẹ̀ ilẹ̀ ní fi ń búra torí pé ọgbà pọ́n padà wà lábẹ́ ilẹ̀ ó wá gbé títóbi fún ilẹ̀ gbàgbé ẹni tó dalẹ̀ òun náà ni Allah nílẹ̀ Yorùbá lọ́dọ̀ àwọn ẹlòmíì wọ́n á máa fi owó wọ́n á máa fi búra torí owó tóbi lọ́dọ̀ wọn wọ́n gbà pé kò sẹ́ni tí ó jí láàárọ̀ tí ò ní máa wo owó ká yóò wá fi owó náà búra lọ́dọ̀ ẹni tí ń bá sọ̀rọ̀ ẹ̀rì tí ó máa gé owó jẹ nítorí búra ẹ̀bọ ni o ọlọ́run sọ ní ọlọ́run ọba aláàlọ́ da owó ojú owó lọ ẹlòmíà fi kàábà a wí yìí blọọkù tí wọ́n tò ní ilé ọlọ́run ni wọ́n ti daṣọ dúdú bò ó la kò ní agbára kankan tó ẹni tó dáa aláàlá máa fi ń búra ẹlòmíà ni mo fi òkè sàfà búra mo fi mọ́ríwà búra òkè méjèèjì yìí ó wà nílùú maka ẹni tó dá òkè là á fi bora, kì í ṣe sàfà àti mọ́ríwà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹlòmíì alóhùn fi ànábì búra kò séyìí kí inú àwọn ànábì ọlọ́run tá lè fi búra kódà kò ṣe yìí kí iná àmàlà ìka ọlọ́run tá a lè fi búra nítorí pé n ta fẹ́ fi búra yìí ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó tóbi láàrin àwa àtẹni tá n bá sọ̀rọ̀ kò wá sí n tó tóbi tọ́lọ́run lẹ́yìn ọlọ́run gbogbo n tó kù nǹkan kéékèèké ni ẹlòmíà fi sàárè búra ọ̀rọ̀ ní ti tọrọ wọn ní nsobi kábàrí nso níbi sàárè ọ̀kan sàárè àwọn bàbá bàbá wa nso ń bẹ̀ ló lè búra ń wọn ní gbogbo ẹni tí fi sàárè búra òun náà fún rẹ̀ òye ọgbà pẹ́ nìkan lọ́dẹ ẹni tó wà nù sàárè yìí òun náà ní Allah ẹlòmíà máa fi mọ́sálásí búra a ní ilé ọlọ́run láwàá yìí ilé ọlọ́run láwàá yìí ah, kí ni tòmọ́tò ń sọ yẹn ní tó ń sọ ni pé òun fi mọ́sálásí búra mọ́sálásí búlọ́ọ̀kù tí wọ́n tò ní Allah subhanahu wa ta'ala òun ló lẹ́tọ̀ọ́ láti máa fi búra alimuslim mùsùlùmí òdodo yahlifu billah Allah nìkan la máa fi búra li annahu huwal mu'azzam nítorí Allah yìí ló tóbi jù láàrin wa àtẹnitàn bá sọ̀rọ̀ lè sọ pé wàlláà mo fi Allah búra ó lè ní billah mo fi Allah búra náà ní túmẹ̀ ó lè ní tallah mo fi Allah búra náà ní ìtumẹ̀ wa yajuzu al-hadfu bil-Qur'an al-Qur'an a lè fi búra nítorí pé ni wa kalamullahi sifatullah ẹ̀rí ọ̀rọ̀ ìròyìn Ọlọ́run laysa bi makhluq al-Qur'an yẹ sí a lè fi alukur'ani búra tá a bá ń fa alukur'ani búra à ń fi ròyìn ọlọ́run bá búra à ń fọlọ́n búra náà ni wa man akhtaha fahalafa bi ghayri Allah gbogbo ẹni tó bá wá yanu bóyá àwọn ọ̀rọ̀ tí ń bẹ lẹ́nu ẹ̀ kó tó gba Ìsìlámù yẹn ọ̀rọ̀ yẹn ò tí ì tán lẹ́nu látara ká máa fi nǹkan míì búra ó wá fi nǹkan míì búra yàtọ̀ sí ọlọ́run ẹni tá a wí yìí ó ti ṣe ọlọ́run èyí tí àfin ní jẹ́ ń yà lọ́rùn níjọ́ àlìkìyàmà òun náà ni kọ́sárẹ́sì kankan tọ́lọ́hún fi parẹ́ fún kí ni wọ́n wá sí anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni man halafa ẹni bá búra faqala fi halifihi ọ̀n wá ń sọ níbi ìbúra rẹ̀ wàláta wàlẹ́ọ̀zá faliyakulu la ilaha illallah anabi ni ó pé wàláta mo fi wọ òòṣà láàt mo fi búra mo fi wọ òòṣà òòṣà mo fi búra anabi nígbà tó ti sọ jáde lẹ́nu ni ó ti sì sọnù ni fali yakul kọ́ya tètè sọ lẹ́yìn ìgbà náà la ilaha illallah la ilaha illallah la ma'abuda bi haqqin illallah kò sẹ́ni tá a sìn tọ́lẹ̀ tó sìn lẹ́yìn Allah kò tá a fi búra tọ́lẹ̀ tó káfi búra lẹ́yìn Allah tó bá ti ní la ilaha illallah ọlọ́run ọba ó sì pàǹtó wù yẹn àṣìṣọ yẹn àṣìwí yẹn tí ó torí ẹ̀ wọná lọ́rùn ọlọ́run ó sì parẹ́ fún gbogbo ẹni tó bá wá sì búra gbogbo ẹni tó bá wá búra tó sì sọ gbogbo ẹni tó búra tó sì sọ ẹ anabi ni ta sọ pé la ilaha ká padà sọ́dọ̀ ọlọ́run ìpè èmi ò fi nǹkan mọ́ o ọbọ̀ lẹ́nu mi ni o àbí ìmọ̀tẹ́lẹ̀ ni o Allah nìkan náà lọ́ba tá a fi búra tábàtì ní la ilaha illallah ọlọ́wọ́n bọ́ fèrè jìn wá ẹ rí àwọn ẹbọ kéékèèké yìí lọ́dọ̀ ọlọ́run kabiratun min kaba'iri dhunub nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni ó burú ju ká pààyàn lọ ó burú ju ká ṣe ṣìnà lọ ó burú ju ká mutí lọ nítorí pé ẹbọ kékeré ni ẹbọ kékeré òun là kọ́kọ́ àwọn ẹ̀ṣẹ̀ ńlá bó ṣe jẹ́ pé àwọn afẹ́sìn wọ́n ní kò mú yẹn kó nù Islam nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń wí lásìkò ànábì tá ànábì ò ní kán tún sílámù gbà ànábì kan kọ̀rẹ́ẹ̀tì wọn ni ànábì ṣàtúnṣe wọn kò sì ní jẹ́ kí èèyàn pẹ́ gbére nínú náà àmọ́ èèyàn wọ̀ náà kó tó wà àlìjánà tí ń bá ń ṣe tẹ́ ọ bá ń búra pẹ̀lú tí èso ọlọ́run ọ̀wọ̀ àlìjánà àmọ́ kọ̀kọ́ wọ náná kó tó wà àlìjánà àmọ́ tó bá gbà pé nǹkan tó fi ń búra yẹn nǹkan yẹn ó tóbi jọ ọlọ́run lọ níbo ti gbà yẹn gbọ́ bọ́ bá ti wọ náà ò ní jáde mọ́ èyí ti dẹ̀bọ́ ńlá nù kọ́lọ́n sọ wa ń bẹ̀ lẹ́yìn náà kò ní ba gbogbo sẹ́ẹ̀ rẹ̀ jẹ́ abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́hún mọ́sáì fún alágbọ̀ọ́yé ẹ̀sìn rẹ̀ gbogbo òbúra tá a máa búra lẹ́tẹ̀ ní lọ nínú ká dákẹ́ ká máa wulẹ̀ búra àmọ́ tá a bá búra a gbọ́dọ̀ fi nǹkan búra nínú tọ́lọ́hún dá pátápátá àfi Allah nìkan là máa fi búra abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́hún mọ́sáì fún alágbọ̀ọ́yé ẹ̀sìn jù báyìí lọ wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.